وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọlọ́run bá tí ó dá ẹni kọ̀kan wá tó sì fi wá mẹ́nà sí ojú ọ̀nà Islam lórí àgbọ́yé àwọn salaful ummah ajẹ́rí pé ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala òun nìkan ọba tó tọ́ láti máa dájú ìjọsìn wa kọ ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala yìí ọba tí kò tọ́ láti pa nǹkan papọ̀ pẹ̀lú ẹni ọba tí kò tọ́ láti dá nǹkan pọ̀ pẹ̀lú ẹni a sì jẹ́rìí pé annabi sallallahu alaihi wa alihi wa sallam ẹ̀rú sí ọlọ́ọ̀bá òjísí ọlọ́ọ̀bá ni alékún kí ọlọ́ọ̀bá anú ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala kuma bá aṣíwájú ẹ̀dá annabi sallallahu alaihi wa alihi wa sallam àti àwọn ará alé àtàwọn sahaba àti gbogbo ìkọ̀kọ́wà náà tí a ń tẹ̀lé ìlànà nabi sallallahu alaihi wa alihi wa sallam títí di ọjọ́ gbogbo alqiyama Aki gbogbo àwa jama musulmi a ni oníranran ọ̀nà tí a pín sí lọ́kùnrin wa lóbìnrin wa ọmọdé wa àti àgbàlagbà wa onílé àti àlejò wa akíra ọjọ́ mẹ́ta nípa pàápàá jùlọ sí ààyè tí a wà yìí eléyìí tí a ti máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní ọjọ́ athulata wal arbi'a gbogbo ọjọ́ àtàlátà àti alárúbá eléyìí tí a máa ń yẹnà náà wọ́n ọ̀rọ̀ tí ó ní pẹ̀lú ọ̀rọ̀ ìpìlẹ̀ sin ní ayé yìí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala kádàrà kí a ní àwọn ìsinmi ránpẹ́ bífọ́ kí a tó bẹ̀rẹ̀ oṣù Ramadan látìgbà tí a tó ti parí oṣù Ramadan àwùtún láǹfààní láti bẹ̀rẹ̀ jòkó ìyàfi ní òní yìí tí zulqaida torí pé nínú nǹka ọ̀sán òní ni ọgbọ̀njọ́ nínú oṣù shawwal eléyìí tó túmọ̀ sí wípé òní ni ọjọ́ alákọ̀ọ́kọ́ nínú oṣù zulqaida tí ṣe oṣù ẹlẹ́kọ̀ọ́kànlá nínú òǹkà ọlọ́run Allah subhanahu wa ta'ala eléyìí tí ọlọ́run Allah subhanahu wa ìgbésí ayé wa àti láti máa fi so ká àwọn ọjọ́ ẹ̀sìn wa tàbí sin lọ́wọ́ Allah subhanahu wa ta'ala ṣòní ní ọjọ́ alákọ̀ọ́kọ́ nínú Zul Qa'ida òun lọ́jọ́ tọ́lọ́wọ́ Allah subhanahu wa ta'ala tó tó fún wa nígbà láti tún bẹ̀rẹ̀ ìjòkó ìpadà láti ṣe àlàyé ọ̀rọ̀ náà láti pínlẹ̀ títí dé ìparí inṣá Allahul Karim àti adẹ́bẹ̀lọ́ ọba Allah subhanahu wa ta'ala kọ́nà ọba kó jẹ́ kí ọ̀rọ̀ yìí kó jẹ́ kí oyí ẹn kọ̀kan wa ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ọba tó máa ń tọ́ ẹ̀dá sọ́nà ọlọ́ọ̀bà kí ó tọ́ bẹ́ẹ̀ kó yìí tún tọ́ wa sọ́nà bákan náà níbi gbígbọ́ kọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala kó jẹ́ kí ọ̀rọ̀ yìí kó jẹ́ kó ṣàǹfààní fún gbogbo ẹni tí ó bá gbọ́rọ̀ yìí innahu waliyu dhalika wal qadiru مسألة الهجر مسألة الهجر والهجران ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú alhajr yíyan èèyàn lódì a jíjìnà sí àwọn èèyàn gígé ìbáṣepọ̀ tí ń bẹ láàrin èèyàn àti àwọn kan ipò wo ni nǹkan yìí wà nínú ẹ̀sìn wa sára ẹ̀sìn ló wà àbí kò kí ń sára ẹ̀sìn bákan náà ọ̀nà ni hajjúrù yìí ọ̀nà ló pín sí bákan kí ní hà tí àwọn èèyàn kọ sí àgbóyé alhajjúrù nínú ẹ̀sìn Islam kí dẹ̀ ni ìlànà alìsúnnàtí wal jama'a àti àgbọ́yé alìsúnnàtí wal jama'a fi mas'alatin hijron fi mas'alatin hijron kí làgbọ́yé alìsúnnàtí wal jama'a kuma wọn kan tí ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ yìí ilé tí mo ti mẹ́nu báyìí àtàwọn omi náà tí ó ọ̀rọ̀ yẹn ká gbọ́yé lábẹ́ mas'alatul hijron òun náà lábà mẹ́nubà alhijran walhajar ó wá láti bí hajjarọ hajjarọ yahjuru hajjurun wahijranu wahijranu hajjurun wahijranu a níbi tí gbólóhùn yìí ti wá nìyẹn eléyìí tó túmọ̀ sí alqat'u wa tark kí èyàn pa nǹkan tì kí èyàn gbé nǹkan jù sílẹ̀ kí gé ìbáṣepọ̀ tí ń bẹ láàrin èyàn pẹ̀lú nǹkankan ìkàtà ń pè ní alhajru nìyẹn so alhajru ó jẹ́ masdar fún hajjaro ya hajjúrù so masdar méjì ni kẹlima yìí ni ni gbólóhùn yìí ni masdar alákọ̀ọ́kọ́ wọn ni hajjurun masdar alákejì ni hijron hijron bí kẹsìrì alha bí kẹsìrì alha pẹ̀lú ká fún ha ní kẹsìrọ̀ àwọn ìmọ̀ pé ní hujron àyíṣẹ́ lílé báyìí gbogbo mil eléyìí tí ó ṣe dédé òun náà ni hijran bí kẹsìrín ha gbólóhùn alhajar àbí gbólóhùn hajara yahjuru hajrun àti hijran gbólóhùn tó rìnlẹ̀ nínú islamu ni wa alaikumussalam wa barakatuh ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ó lo gbólóhùn yìí nínú al-Qur'anul Karim ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala lo gbólóhùn yìí nínú al-Qur'anul Karim ní ọ̀nà márùn nínú al-Qur'anul lọ́lọ́wọ́ bá ti lo gbólóhùn yìí eléyìí tó yẹ pé ó wá ní ìwà ìwà amúrù nínú ẹ̀ tó wá níwà àṣẹ nínú ẹ̀ a rí ní ọ̀nà bí mẹ́rin inú Al-Qur'anul Karim ló wá ní ìwà àṣẹ ọ̀nà kan wá níwà mudari' ọ̀nà márùn-ún nìyẹn bákan náà tó wá rí ọ̀nà kan al-Qur'anul Karim tó wá ní ìwà ismul maf'ul mahjúr mahjúr ó túnmọ̀ sí pé tí a bá wo gbólóhùn yìí nínú al-Qur'anul Karim ọ̀nà méje lọ́lọ́wọ́ Allah subhanahu wa ta'ala ti lo gbólóhùn yìí nínú àwọn ìwádìí mi mo rí ọ̀nà méje nínú al-Qur'anul tọ́lọ́wọ́ Allah subhanahu wa ta'ala ti lo gbólóhùn yìí ọ̀nà mẹ́rin inú ọ̀nà méjèèje wá ní ìwà amúrù níwà àṣẹ ọ̀nà kan nínú ẹ̀wá níwà mudari' ọ̀nà kan nínú ẹ̀wá níwà ismul maf'ul tó túmọ̀ sí pé gbólóhùn alhajj gbólóhùn kan tí ọlọ́ọ̀bá Allah bẹ́ẹ̀ ni gbólóhùn náà rinlẹ̀ nínú súnnà Ànábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ló rinlẹ̀ nínú ijma' nínú parúpọ̀ gbogbo mùsùlùmí àwọn àfáà mùsùlùmí ọpa ìpanupọ̀ wà lórí pé gbólóhùn igbólóhùn ẹ̀sìn ni gbólóhùn ẹ̀sìn ni inshallah al tí bá ń sọ ìran hajjúrù tí a ní máa mẹ́nu bá wọn kan tí ó ní ṣe pẹ̀lú irú àwọn ọ̀rọ̀ yìí lábẹ́rẹ̀ inshallah karim tó túmọ̀ sí pé alhajru nǹkan kan tá gbọ́dọ̀ gbọ́yé nínú ẹ̀sìn ni ẹgẹ́ bó yẹ́ pé àwọn gbólóhùn tó nípìnlẹ̀ nínú ẹ̀sìn náà bóyé jọ́rọ̀ ẹ̀rí wa lórí ká gbọ́yé kádẹ̀ mọ̀ kí ni alkùrán àti súnnà kí wa sunnati wal pẹ̀lú al-Qur'an orinlẹ̀ Qur'an ló gbólóhùn yìí súnnà ló bẹ́ẹ̀ ni àpapọ̀ àwọn olùmọ̀ àwọn ló gbólóhùn yìí láì sátakò lórí ẹ̀ bẹ́ẹ̀ ni gbólóhùn al-Islam bẹ́ẹ̀ ni gbólóhùn al-kufr bẹ́ẹ̀ ni gbólóhùn as-sala bẹ́ẹ̀ ni gbólóhùn az àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ nínú àwọn tí àwọn gbólóhùn dẹ̀ rinlẹ̀ ní al-Qur'anul Karim bákanáà tó rinlẹ̀ nínú súnnà annabi sallallahu alaihi wa alihi wasallam bákanáà tó rinlẹ̀ nínú ijma' bẹ́ẹ̀ ni gbólóhùn alhajjá òun náà rinlẹ̀ pẹ̀lú al-Qur'anul Karim ó rinlẹ̀ pẹ̀lú súnnà annabi sallallahu alaihi wasallam àti nǹkan tí gbólóhùn yìí ń pèpè sí àti nǹkan tí gbólóhùn yìí kó sínú èèyàn gbọ́dọ̀ takò tó pé tẹ́yàn bá fi lè takò nǹkan yìí ẹ̀sìn lèyàn takò yẹn ilé lóbi jẹ́ sí pé ó wà ní nǹkan tó ń ba nínú jẹ́ lónìí látara ìfẹ́ nú tó ń dàmú àwọn èèyàn tí máa padà tí máa sàlàyé lórí wọ́n ma fojú wọn bí ẹni tó mẹ́sìn lé kókó bí ẹni tó ń tayọ àlà ẹ̀rí wípé gbogbo ẹnikẹ́ni tí mo ti sàlàyé ẹ̀ ọlápẹ́pẹ́ dé nì mo ti sàlàyé ìtumọ̀ gbólóhùn yẹn àwọn èèyàn wọ́n ma fojú wo hajjiru eléjọ́ pé àṣàlàyé ìtumọ̀ tẹ́lẹ̀ wípé òun náà ni kéèyàn gé ìbáṣe pò tí ń bẹ láàrin èèyàn kan pẹ̀lú èèyàn bákan náà kéèyàn pa èèyàn kan tì kéèyàn yí àwọn èèyàn lódì ọ̀nà méjì ló pín sí ẹ jẹ́ mẹ́nubá kìíní duniyawiyun wa diniyun èèyàn máa ń ṣe hajjúrù fún yẹn nítorí ọ̀rọ̀ ayé tí ṣàríà àdẹ́gbà láyé bẹ́ẹ̀ tí ṣàríà sí lẹ́tọ̀ wípé lórí ọ̀rọ̀ ayé gan alìyàn lódì ṣùgbọ́n ṣàríà fi gbèdéke ọjọ́ táa fi láǹfààní àti yanra ẹni lódì lórí ọ̀rọ̀ ayé ṣẹ̀rí àfi gbèdéke sọ́jọ́ ẹ̀ kò gbọ́rọ̀ kọjọ́ ọjọ́ mẹ́ta gbogbo eléyìí ni máa padà mẹ́nubà inṣàlọ́l kẹrì ẹ̀dàkùn ṣẹ̀ríyà tí ó bá tí ṣẹ̀ríyà bá fi àyè gbàyàn láti yẹn lódì lórí ọ̀rọ̀ ayé tí ṣẹ̀ríyà ò tí ṣẹ̀rí àbáfilì gbà wá láyé kányara wa lódì lórí ọ̀rọ̀ ayé ajẹ́kẹ́ min bábil áùlá eléyìí tó dáa jùlọ tó sì lẹ́tọ̀ jùlọ ní pé ṣẹ̀rí àgbọ̀rọ̀ gbà wá láyé kányara wa lódì lórí ọ̀rọ̀ ẹ̀sìn kátó máa sọ wípé ṣẹ̀rí à ní ìpìnlẹ̀ ńláńlá fún ìyànra bá a ṣe ìyànra ẹni lódì lórí ọ̀rọ̀ ẹ̀sìn tí gbé kalẹ̀ wípé ẹni tá a bá yàn lódì lórí ọ̀rọ̀ ẹ̀sìn a máa yàn lódì lọ gbére tí ó fi túbá ní òdì tá a bá yàn lórí ọ̀rọ̀ ayé ló máa ní ò gbọ́dọ̀ kọjá ọjọ́ mẹ́ta àwọn méjèèjì ó máa jẹ́ ẹlẹ́ṣẹ̀ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala inshallah al-karim ṣùgbọ́n nítorí kí a lè bá gbàgbọ́ yọ́rọ̀ yí láti pìnlẹ̀ káàdẹ̀ lè mọ́ bí iṣẹ́ orílẹ̀ tó nínú ẹ̀sìn kálẹ̀ mọ́ pàtàkì alhajr ìyẹ̀yàn lódì nínú ẹ̀sìn ìgé ìbáṣepọ̀ tí ń bẹ láàrin èèyàn pẹ̀lú àwọn èèyàn kan ipò tó wà nínú ẹ̀sìn ipa àwọn èèyàn kan ti ipò tó wà nínú ẹ̀sìn nítorí ẹ̀lú jẹ́ kí mú àwọn ọ̀rọ̀ yìí wá inshallah karim lára àwọn ìyẹn lòdì nítorí ayé àti hududuhu àti àwọn àlá rẹ̀ àtàwọn ẹ̀kọ́ tó wà fún nǹkan yìí eléyìí báyìí inshallah kerim agbèyẹ̀wò dáadáa so ká tó wá lọ síbi alhajru alhajru adini ìyẹn lòdì nítorí ẹ̀sìn kí láwọn àlá rẹ̀ àtàwọn ẹ̀kọ́ tó wà fún tó ẹ́kọ́ ni agbàlérò pẹ̀lú jòkó yìí ṣùgbọ́n ìgbà tó máa ń ba nínú jẹ́ jù nínú àwùjọ ta bára wa yìí òun ni pé ìpìnlẹ̀ tó ní agbára yìí tó yẹ pé kódà tí a bá padà bẹ̀rẹ̀ sí máa mú àwọn ẹ̀rí wá mo lè ka ìran bí hajjúrù mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ tánàbí sallallahu alaihi wasallam ṣe fáwọn èèyàn àwọn èèyàn máa rò pé hajjúrù kan bí méjìlá nẹ́bí ṣe ìran hajjúrù tánàbí ṣe ó tó bí lórí ọ̀rọ̀ ẹ̀sìn yẹn àtàwọn sọ̀hábà bí wọ́n ṣe máa ń yà àwọn èèyàn lódì àti àwọn ìpínlẹ̀ tí gbogbo àwọn olùmọ̀ ní àwọn sálàfùl umma tàbí látorí àwọn sálàfùl umma tí wọ́n fẹnu kò lé lórí lórí wípé ọ̀ràn yẹn ní káyìn àwọn ni inshallah karim nínú àwọn nǹkan tí ìjókòó yìí ó padà ó ní àwọn tíra kan tí máa kà fún yín inshallah kẹrin gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ kà nípa alhajj ipò tó wà nínú ẹ̀sìn wa máa gbìyànjú àti tọ́wa sí máa gbìyànjú àti tọ́wa níka sí àwọn tíra kan tálọ́ka kálífà mọ̀ pé ọ̀rọ̀ yìí ò kí ń sọ̀rọ̀ eré àwọn àfẹ́ẹ̀sì ti kọ tíra lórí ọ̀rọ̀ yìí ó kéré jù máa fún wa ní tíra mẹ́ta ó kéré jù ó ṣeéṣe kí n padà tó sàlékún ó ṣeéṣe kí n fi mọ lórí mẹ́ta yẹn insha Allah karim máa fún wa ní tíra àwọn àfá súnnà mẹ́ta tààlìkà lórí ọ̀rọ̀ hajj tí kò kí ń ṣe tíra kékeré kálìbà ma bí nǹkan yìí ṣe pàtàkì tó nú ẹ̀sìn nítorí pé a ti lo àsìkò adẹ̀ ti lo ayédé ibi tó yẹ pé ẹni tí bá ń ṣe nǹkan tó rìn lẹ́nu ẹ̀sìn rẹ̀ àwọn èèyàn dẹ̀ ti máa rí ẹni yìí sí aláburú aláṣejù tó dẹ̀ jẹ́ sí ẹni yìí lára àwọn nǹkan tẹ́sìn gbé wá òun náà lẹ́ni yìí ń lò mi ò ní sáráyìn mẹ́nu bá bí àwọn èèyàn ṣe ń si hajjiru náà lò láwùjọ wa lónìí àti gbogbo àwọn nǹkan tó jọ mọ́ nínú àwọn nǹkan tí jòkó yóò tún mẹ́nu bá insha Allah karim kí n tètè máa sọ́nsìn so that tí a bá ti ẹ̀ ń bá dánilẹ́kọ̀ọ́ lọ eléyìí tí ẹnu ọ̀bá bá ẹ̀ lè rán mi létí pé nínú àwọn nǹkan tí alámẹnubá ni so nítorí àǹfààní eléyìí mo ṣe ń sọrú àwọn ọ̀rọ̀ yìí nípínlẹ̀ pé ẹ̀yin náà lè máa bá mi dé mọ́lẹ̀ pé eléyìí tá ti mẹ́nubà rí eléyìí tí aṣàdé ń bá mẹ́nubà tí ẹnu tí ìbàlélé báyìí ó hajiru ẹ̀sìn gẹ́gẹ́ fúnra ẹ̀ tó pẹ́ sọ́nà méjì hajiru gẹ́gẹ́ fúnra ẹ̀ lódìdí ó pẹ́ sọ́nà méjì dùnìyàwó yún wádìí ní yún eléyìí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ayé káyẹra wa lódì lórí ọ̀rọ̀ ayé

kẹ́sì má bàa dàrú mọ́ lọ́wọ́ ma sàlàyé inṣàlọ́ kẹrìm ilé tó ń pè ní alhajru alwiqa'i alhajru alwiqa'i ìyẹ̀yẹ̀ lódì nítorí àti dáàbòbò ẹ̀sìn ara àyàn fúnra ara àyàn nítorí àti dáàbòbò ẹ̀sìn ẹni tí ń yẹ̀yẹ̀ lódì fún rẹ̀ bákanáà ẹlẹ́ẹ̀kejì alhajru at-ta'ziriyu òun náà ni hajjiru ìyẹn lódì nítorí pé afẹ́fi kọ́ ẹni táyẹn lódì yẹn afẹ́fi kọ́ lẹ́kọ̀ọ́ afẹ́fi fúnlẹ̀ mọ́ afẹ́fi fìyà jẹ́ afẹ́fi fara ní nítorí aburú tọ́wà lọ́wọ́ ẹ̀ kó lè bá fi aburú yẹn lẹ̀ tára bá ní kó lè bá padà sí orí ẹ̀sìn méjèèjì tí alhajjiru ti ní méjèèjì tó pín sí ilé ìbáyìí àti àwọn gbọ̀wábìkọ̀ àwọn òfin àtàwọn májẹ̀mú tó wà fún ìkéní kejì wọn inṣàlọ́l kẹrìm agbèlé iná yẹ̀wò lábẹ́rẹ̀ náà mú sọ wípé nínú alkùnránù kẹrìm ọ̀nà mẹ́fà ni ọlọ́ọ̀bà lọ́sùnmánà tàrà ti lo gbólóhùn alhajar mo ní lọ́nà mẹ́rin ọlọ́ọ̀bà lẹ́kẹ́lá lò nílò amur ọ̀nà ẹyọkẹ ọlọ́ọ̀bà lẹ́kẹ́lá lò nílò mọ̀lọ́ríà ọ̀nà ẹlẹ́ẹ̀kẹfà ẹ jẹ́ ká gbé àwọn ọ̀nà mẹ́fà yẹ̀wò ní al-Qur'anul Karim ká tó bọ́ síbi súnnà ó ṣe ṣe wọ́jẹ́ pé níbi pẹ̀lú bí àsìkò ṣe rí lálẹ́ yìí ṣẹ́lọ̀ Karim ó ṣe kọjẹ́ pé àwọn ọ̀nà tí ọlọ́run quran ó ní kálá mẹ́nubà ṣe rí ọ̀nà ibi tọ́lọ̀ bá lékẹ́ láti quran ní sọ́nà mẹ́fà ẹ jẹ́ ká gbọ́ yìí dáadáa ṣùgbọ́n ibi tọ́lọ̀ bá lékẹ́ láti lo gbólóhùn tó ní máa dá ha jim àti ọ̀rọ̀ tí a ń pè ní hajjọ tọ́nà bá lẹ́kẹ́ láti lò gan al-Qur'an mú lọ́nà mẹ́fà ní nítorí pé gbólò yìí rẹ̀ àwọn hurufu rẹ̀ al-asliya àwọn hurufu tí àwọn àràfí tí a fi kó gbólò ìjọ tó jára fi ìpìlẹ̀ mẹ́ta náà ni kò yí bá yí sùn láti bí hajjarọ̀ òun náà ti mú gbónúwì ìbẹ̀rẹ̀ náà ti mú alhijrọ̀ alhijrọ̀tù tí ó gbajúmọ̀ dáadáa yẹn sàǹkí alhijrọ̀ lára lára hajjarọ̀ náà ló ti wá inshallah karim ó tẹ́ ṣe kí n para mẹ́nu bàyẹn náà kálẹ̀bà mọ̀ wípé ọ̀rọ̀ hajjiru àǹfààní pé mo ti mẹ́nubà inshallah kẹni ẹ̀rí wípé nínú ẹ̀sìn wa òun náà ní ká ṣe hijrọ nínú ẹ̀lúwà ìtọ́pẹ̀ ní hijrọ òun náà ní ká fi àyè kan lẹ̀ lọ sáyè mí àbí ẹ̀sìn ní àbí kìí Allah subhanahu wa ta'ala fèlé yìí náà nílẹ̀ náà al-Qur'anul Karim bẹ́ẹ̀ lọ́ọ̀bá lè kẹ́lá fi anábì sallallahu alaihi wasallam dẹ̀ ṣe eléyìí náà bẹ́ẹ̀ làwọn sọ̀hábà náà ṣe nǹkan yìí àbí ẹ̀kọ́ ni nínú ẹ̀ ni hijira tí anábì sallallahu alaihi wasallam ṣe wa alaikum salaam wa barakatuh láti ìlú Mẹ́kà lọ sí ìlú Madina eléyìí báyìí ò kí ń ṣe hijira Islam hijira alákọ̀ọ́kọ́ nínú Islam òun náà ni hijira tí àwọn sọ̀hábà ṣe láti Mẹ́kà lọ sí Habasha lọ́dọ̀ annajashi ọba habasha anabi sallallahu alaihi wasallam ń pa wọ́n láṣẹ láti ṣe hijira láti ìlú makka lọ sí ìlú habasha nígbà tí wọ́n fi ara ní àwọn sahaba nílùú makka nígbà náà lọ́hùn ẹ rí pé nítorí ẹ̀sìn ni wọ́n fi ṣe hijira yìí ni wọ́n fi fi ìlú makka lẹ̀ lọ sí ìlú habasha nítorí pé kí àyè lè gbà wọ́n láti ṣẹ̀sìn nítorí wípé wọ́n fara ní wọ́n nílùú makka wọn ẹ̀jẹ̀ kan rẹ̀ ṣiṣẹ́ ẹ̀rí pé àwọn tí wọ́n ṣe hijira láti ìlú Mẹ́kà lọ sí Habasha iná wọ́n pa àwọn ará àwọn èèyàn wọn ti ní wọ́n yàn wọ́n lódì wọ́n kúrò lọ́dọ̀ wọn wọ́n sá fún ìnira wọn lọ sí ibi tí a yóò ti gbà wọn láti ṣẹ̀sìn hijira lílé ìbáyìí hajjírù náà ni àìbẹ́kọ́ ni bákanáà ìgbà tí Ànábì sallallahu alaihi wa alihi wasallam tó náà ṣe hijira láti ìlú Mẹ́kà lọ sí ìlú Madina òun náà ń àwọn èèyàn rẹ̀ lódì ni òun náà sápáwò èèyàn rẹ̀ ó pa wọ́n tí ni ó gé ìbáṣepọ̀ tí ń bẹ láàrin wọn láàrin òun àti wọn ó wá lọ sí ìlú Madina nítorí pé kẹ́rà yìí lè gbá láti sílọ́ ọba Allah subhanahu wa ta'ala ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala fi di ìhìjírọ̀ iná ọlọ́ọ̀bá fi rinlẹ̀ náà al-Qur'anul Karim ààrin Nisa ààrin ní àwọn àyímí náà al-Qur'anul Karim tọ́lọ̀bá lè kẹ́lá ṣe pawá láṣẹ pé ká ṣe hijira kúrò níbi tí wọ́n bá ti fún ọba ti fàyè gbà wá láti sin lọ́wọ́ bá lọ sí ibi táyé ó ti gbà wá láti sin lọ́wọ́ bá innal ladhina tawaffahumul mala'ika tawaffatuhumul mala'ika zalimi anfusahum àyà yẹn àyà tó ń sọ̀rọ̀ fún wa nípa hijira ni bákan náà tó àti alam takun ardullahi wasi'ah fatuhajiru fiha gbogbo àwọn ayà yìí rẹ̀ ó fi rinlẹ̀ fún wa wípé hajiru àti hijira nínú ẹ̀sìn wa lọ́wà ká fi káyìn àyè kan lódì ká gbé àyè kan jù sílẹ̀ àbí ká gé ìbáṣepọ̀ láàrin àwa àti nkẹ́kẹ́ nítorí ẹ̀sìn Ọlọ́run bá Allah nítorí kí a lè bá rí Ọlọ́run bá ṣe eléyìí báyìí nínú nǹkan tó rìnlẹ̀ nú ẹ̀sìn wa ni kódà gan rèé nínú àwọn ọ̀nà táwa náà ń gbà bára wa lò nílé ayé yìí òun náà ni pé àwa gan ń ṣe hajjúrù fúnra wa àwa gan máa ń yẹra wa lódì láti fi ẹ̀wọ́nú wa hàn séèyàn tó bá ṣẹ̀ wá àwa ń yẹn ni ẹ lódì nítorí kó lè bá àmọ́ pé a lòdì sóhun kó lè bá àmọ́ pé à ń bínú sóhun nítorí kó lè bá àṣàtúnṣe ní kété pé kọ́ta lè máa lọ bẹ́ẹ̀ àmọ́ yẹra wa lódì nígbàtà bá yẹra wa lódì lórí ọ̀rọ̀ ayé ara wa lórí ọ̀rọ̀ pé lágbájá sẹ̀mí lórí ọ̀rọ̀ ayé báwo la ṣe wá ní ara wa lódì lórí ọ̀rọ̀ ẹ̀sìn tó yẹ pé òun lọ́lọ́run bá sì torí ẹ̀dá wa wá sáyé òun lọ́lọ́run bá lékeló dẹ̀ bí wá nínú sàárì lọ́lọ́run bá lékeló bí wá lọ́jọ́ gbèrè alkiyama káwá àwọn èèyàn tí bá ń yí àwọn èèyàn lódì lórí ọ̀rọ̀ ẹ̀sìn sẹ́gbẹ́ bá ṣe mọ́ mọ́ fi ń wo ẹni tí bá yẹn lódì lórí ọ̀rọ̀ ayé ni pé ẹni ìjà fẹ́tọ̀ ara ẹni ẹni ìjìjàgbára ni wọ́n sàbòsí fún olófin ṣerú nǹkan yìí ààrí nírí wípé in ti ń ṣe yẹ in tọ́ dáa fi ń gbìjà ara ẹni ṣùgbọ́n tàbá débi ẹ̀sìn látara a pàtàkì ẹ̀sìn láwùjọ wa yìí látara pé ọwọ́ tí ó fúyẹ́ la fi mẹ́sìn wa yìí a wà rí ẹni tí bá yẹ̀yẹ̀ lódì nítorí ẹ̀sìn torí bá

nípa ìgbésí ayé ọkọ àti ìyàwó nínú sọ́rọ̀ yìí nínú àyà yìí Ọlọ́run bá ní ar-rijalu qawwamuna 'ala an-nisa bima faddala Allahu ba'dahum 'ala ba'din wa bima anfaqu min amwalihim فالصالحات قانتات حافظات فالصالحات قانتات حفظ الله فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعذوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala sọ́nà ayà yìí mi ní bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ibi tí mo ti gbé yẹn nítorí àsìkò wa kí n kàn lọ ibi tí mo fẹ́ lò nínú àyà yìí ṣùgbọ́n mo ti sàlàyé fún wa wípé Allah subhanahu wa ta'ala nínú àyà yìí Ọlọ́run bá ń sọ ìbáṣepọ̀ tí ń bẹ láàrin ọkùnrin àtóbìnrin àti ipò tí ọkùnrin wà lórí obìnrin bí Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala bó ṣe gbé ọlá fún ọkùnrin lórí obìnrin bó bí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ṣe fi ọkùnrin bóyẹ bí ṣe adarí àti aláṣẹ nínú ilé nítorí àwọn nǹkan tí ọkùnrin ń ṣe lórí obìnrin tọ́jọ́ rẹ̀ lórí ọkùnrin ọlọ́run bá Allah subhanahu sọ wípé wallati takhafuna nushuzahun àwọn obìnrin tí ẹ bá sí àṣẹ ọkọ lára wọn gbogbo àwọn obìnrin tẹ́ bá ń páyà wípé wọn ò fẹ́ gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu wọn ò fẹ́ tẹ̀ láṣẹ ọkọ wọ́n ń ṣe gbéraga sí àṣẹ ọkọ ọlọ́wọ́n bá ní bẹ́ẹ̀ ṣe bá wọn lóore fáìzùhún ọlọ́wọ́n ní wá sí ní ẹ̀kọ́ ṣe fún wọn ẹ̀kọ́ ńláńlá lè báyìí fún gbogbo ọkùnrin àwọn bí

ọlọ́wọ́n bá ní ẹ̀yàn wọn lódì níbi ibùsùn ẹ má ní ìbálòpọ̀ pẹ̀lú wọn mọ́ ẹ má bá wọn sùn mọ́ ẹ̀rì tí ọlọ́wọ́n bá lè kẹ́lá ó pa wá láṣẹ ń bí báyìí pé wahjuruhunna fil madaji ọlọ́wọ́n bá lè kẹ́lá pa wá láṣẹ ká ṣe hajjúrù fáwọn obìnrin nígbà wo jama'a nígbà tí wọn bá gbọ́rọ̀ sí ọkọ Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́n bá ó pàtàkì hajjiru gan nínú àwọn ọ̀nà tí a máa ń gbà kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ táàtì máa ń gbà sẹ́rí àwọn èèyàn padà síbi òfin ọlọ́ọ̀ba nígbà tí wọ́n bá ń tayọ ààlà níbi òfin ọlọ́ọ̀ba ní káyàn wọn Allah subhanahu wa ta'ala ti pa àwọn ọkùnrin láṣẹ wípé gbogbo èyíkéyìí obìnrin tẹ́ bá ṣe wáàsí fún tí wáàsí ò bá lapa lára rẹ̀ tó yìí tó ń ṣe gbéraga sí ìtẹ̀láṣẹ ọkọ náà tó ń wúgáàlè ò bá ràn nǹkan tó kù tí ó tún lágbára tẹ́ẹ̀fì bá obìnrin yẹn lò oníkíní o kẹsì hajjúrù fún jama'a ẹjẹ́ ń kẹmọ sí ẹ̀kọ́ kan ní abẹ́ àyà yìí ẹ̀dà lára àwọn ẹ̀kọ́ tó wà ń bí àyà yìí ni wípé dáwà ọ̀nà méjì ló mọ́ngbà wá alákọ̀ọ́kọ́ ni alì káfi pẹ̀lẹ́pẹ̀lẹ́ káfi ṣe dáwà káfi pe àwọn wáàzù bí báyìí ó ní ṣe pẹ̀lú rift ó ní ṣe pẹ̀lú arifku wal-lin kí a ṣe ẹ̀jẹ̀ níbi ìṣewàásí fún wọn ká ṣe wàásí wọn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká dẹ̀ sọ àwọn ọ̀rọ̀ tó dáa tí ó mú wọn padà síbi àṣẹ Ọlọ́run bá ká sọ fún wọn eléyìí ní ìpìnlẹ̀ arifku wal-lin ká mú àwọn èèyàn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká fi owó ẹ̀lẹ̀ ká fi máwọn èèyàn nígbàtí èèyàn bá wá ràn wọ́n ló fi jẹ́ pé gbogbo ẹnikẹ́ni tó bá sọ wípé wáàsí máa ń rọ̀ ní ní gbogbo ìgbà wáàsí ò kí ń le irú ẹni bẹ́ẹ̀ ò gbàgbọ́ tán pè ní wáàsí irú ẹni bẹ́ẹ̀ kò gbàgbọ́ yé ìlànà Islam lórí ọ̀rọ̀ wáàsí kò yé báyìí sí so wáàsí ó máa ń rọ̀ ìpínlẹ̀ nìyẹn ó dẹ̀ máa ń le nígbà tí àwọn tẹ́ bá fi tẹ́ bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀lẹ̀ nígbà tí wọ́n bá gbọ́ ẹwà lè mọ́ wọn ẹ̀rí pé Ọlọ́run sọ fún wa pé ká ṣe wáàsí fáwọn obìnrin yìí nígbàtí wà sí ò bá ràn wọn ọwà kankan fọwọ́ líle mọ́ wọn ọ̀nà alákọ̀ọ́kọ́ tágbà fọwọ́ líle mọ́ wọn ni pé wahjuruhunna fil madaji ọlọ́wọ́ bá ní ẹyẹ ibùsùn wọn lódì ẹ má ní ìbálòpàwọ̀ pẹ̀lú wọn mọ́ hajjúrú nìyẹn eléyìí báyìí wá ní ṣe pẹ̀lú al-madaji ìran hajjúrú kẹ́niyẹn káyẹ obìnrin ní odì nídìí ibùsùn a jẹ́ pé lára àwọn ẹ̀kọ́ hajjúrú ni pé mo lè ṣe hajjúrú fún yàn láàyè kankan má ṣe hajjúrú fún yàn láàyè bòmíì ẹ̀rí pé ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala tó ní káyàn wọn lódì níbi ibùsùn yìí ọlọ́ọ̀bà ò ní ká má bá wọn sọ̀rọ̀ ọlọ́ọ̀bà ò ní ká má yàn wọn lódì níbi ọ̀rọ̀ ibo lọ́lọ́ ti ní káyàn wọn lódì jama'a níbi ibùsùn káyà ibùsùn wọn lódì eléyìí ìrankan nínú hajjuru yẹn sẹ́ríru hajjuru yìí náà ń pè ní alhajjuru ta'ziri at-ta'dibi ìyẹn lódì tàbẹ́ fi kọ́ lẹ́kọ̀ọ́ tàbẹ́ fi fara ibi àti ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala eléyìí báyìí o ní ibi tí mo fẹ́ lò nínú àyà yẹn mo rò pẹ́lẹ̀ tí rinlẹ̀ wípé ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala pàṣẹ hajjúrù ní báyìí àbẹ́ẹ̀kọ́ ni a jẹ́ sí pé láàrẹ̀ ẹ̀sìn ní hajjúrù wa ọkùnrin tó bá serú eléyìí báyìí fún ìyàwó rẹ̀ tí ò gbọ́rọ̀ sí irú ẹni bẹ́ẹ̀ rẹ̀ ni yóò dẹ̀ gbalada torí pé tọ́lọ̀ bá kó fi báyàwó rẹ̀ lò ní ìpele ẹlẹ́ẹ̀kejì òun ló fi ń o ló fi ń báyàwó rẹ̀ lóyẹ ìlànà tọ́lọ́wọ́ bá ẹ̀kọ́ tọ́lọ́wọ́ bá bá ṣe ń bóbìnrin tí ò bá fẹ́ gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu rò lọ́tẹ̀lé yẹn ìtẹ́sìn kọ́ ló ń lò yẹn nínú àwọn ẹ̀kọ́ ẹ̀sìn yẹn lé ní suratu Maryam suratu Maryam aya 46 bàbá anabi Ibrahim alayhi salatu wassalam ti ṣe hazar hazar ó wá ń bá anabi Ibrahim wí ó ní qala araghibun anta an alihati ya ibrahim araghibun anta an alihati ya ibrahim ó ní ìrẹ ibrahim ọmọ mi bàbá ń bá ọmọ rẹ̀ wípé a ah, ó fẹ́ gúrí kúrò níbi àwọn òsà tí mo ń ṣe àbí àwọn tẹ́mi ń jọ́sìn fún òun gúrí kúrò ń bẹ́ ìwọ ya ibrahim لئن لم تنته ọlọ́wọ́ ànábì Ibrahim wọ́n sọ fún Ibrahim pé tó bá jáwọ́ kúrò níbi tó ń ṣe yìí tó jáwọ́ kúrò níbi kó máa gúrí kúrò níbi àwọn tí mò ń sìn tó lóòní bá mi sìn yìí tó bá jáwọ́ kúrò níbi pé kó lóòní sẹ́sìn mi tó sì jáwọ́ kúrò níbi kó máa bú àwọn òsà wọ̀nyí kó máa bẹnu àtẹ́lù wọn tó bá jáwọ́ kúrò níbẹ̀ la arjumannak pípa ni máa pa ọ́ ọ̀nà tí sì gbà pa ọ́ ni pé máa lẹ̀ olóko pa ni bàbá náà Ibrahim ní bá Ibrahim wí bẹ́ẹ̀ o pé tó bá jáwọ́ kúrò níbi àìní máa bá mi sẹ̀sìn tí mo ń sìn yìí àìní bá bá mi jọ́sìn fáwọn òòsà tí mo ń jọ́sìn fún yìí jáwọ́ kúrò ń bẹ̀ tó sì jáwọ́ kúrò bí ìmọ̀ bú àwọn òòsà mi la'arjumannak máa lẹ̀ olóko pa ni wahjurni maliya tó bá wá fẹ́ kí wàhálà ṣẹlẹ̀ láàrin mi àti ẹ òjòrò ní ìmẹ̀líyà pàmítì yẹ̀mí lódì jìnà sí ni fún ọ̀pọ̀lọpọ̀ àsìkò wàjòrò ní ìmẹ̀líyà ẹ̀rí pé bàbá alẹ́ Ibrahim alayhi salatu wassalam kọlọ̀bàkọba kí alẹ́ Ibrahim kọlọ̀bàkọba làánà bàbá ah, Ibrahim wípé tó bá ti ní bá pàmítì jẹ́nà sí mi ma bá ti ẹ lọ ọ gbọ́dọ̀ bá mi sọ̀rọ̀ ma a jẹ́ sí pé ká lé ọmọ jáde kú nlé àsìkò ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ <laughs> ẹ̀rí gbọ́ ìfà irun tí ń ṣẹlẹ̀ nílùú wa náà lónìí gbogbo àwọn ọmọ tí ń ṣe súnnà tí wọ́n pa ìlànà tí kò bá ẹ̀sìn ọlọ́run bá mú tí wọ́n bá wọn bàbá wọn lórí ẹ̀tọ́lọ̀ tí ní kẹgbọ́yé tán pàájì táwọn bàbá yìí bẹ̀rẹ̀ sí máa lé wọn pé tó bá ti mọ̀ pé òní máa bá mi ṣẹ̀sìn mi tí ń ṣe yìí tó lẹ́sìn sàlámà lẹ́kùn lo hijab yẹn torí pé àwọn ọmọ òkúnlẹ̀ mọ́ yẹn torí pé àwọn ọmọ láwọn fẹ́ máa ṣe súnnà yẹn bá ṣe ń lé wọn jáde ni ni wọ́n tẹ̀lé ìlànà tánà tẹ̀lé jama'a ìlànà bàbá anábì Ibrahim gbogbo àwọn mata wọn lé jáde náà táwọn náà táwọn náà tán lé jáde kú lé tọ́sí ń jó lórí ẹ̀sìn wọn ìlànà tààlà wọn tẹ̀lé jama'a ìlànà anábì Ibrahim ṣe ti wá rí báyìí jama'a a jẹ́ pé gbogbo ọmọ tí wọ́n bá lé kú lé nítorí súnnà irú ayà yìí láàmà tàpù pé ìwọ tẹ̀lé lànà anábì Ibrahim nígbà táwọn òbí rẹ bá ń tẹ̀lé lànà bàbá anábì Ibrahim kò yí báyìí sí a mọ̀ wá bẹ̀ lọ́wọ́ bá kọ́lọ̀njá bàbá yìí náà sẹ́rí padà sí bí lànà Nabi Ibrahim na'am araghibun anta an alihati ya Ibrahim la in lam tantahi la arjumannak wahjurni maliya ọjẹ́ ọ̀nà ẹlẹ́ẹ̀kejì tọ́nà bá ní kí láti lo gbólóhùn alhajr káyẹni lódì ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta ábáyẹ nínú sóràtù al-mu'minun sóràtù al 67 nínú súrọ̀ yìí ibẹ̀ láti bá ọ̀rọ̀ yẹn ọlọ́wọ́ bá ní mustakbirina bihi samiran tahjurun mustakbirina bihi samiran tahjurun ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ń ròyìn àwọn kèfèrí Makka lásìkò Ànábì sallallahu alaihi wasallam ọlọ́wọ́ bá ní wọ́n ṣe ìgbéraga bihi ṣẹ̀rígbọ̀ mírù tọ́wà níbi àwọn olùmọ̀ nípa tafsir ọ̀nà mẹ́ta ni wọ́n gbà tú bọ̀míru yẹn àwọn kẹ́ ní ọ̀nà alákọ̀ọ́kọ́ bọ̀míru yẹn ó ń túmọ̀ sí almasjidul haram albaitul haram ilé ọlọ́run bá ti ń bẹ ní mẹ́kà yẹn òun làwọn kèfèrí ṣe gbéraga pé àwọn làwọn ní wọ́n ń ṣe gbéraga pé àwọn làwọn nílé yẹn wọ́n ní ọ̀nà alákọ̀ọ́kọ́ nìyẹn ọ̀lẹ́lẹ́kejì tán tú sí òun ni Ànábì sallallahu alaihi wasallam fún rẹ̀ ọ̀lẹ́lẹ́kejì ni ẹ nínú àwọn ọ̀nà tí wọ́n tú bọ̀míru isi ọ̀lẹ́lẹ́kẹta mo ti gbàgbé ó yẹ kí padà rántí na'am wọ́n ni mustakbirina bihi samiran ọlọ́wọ́n bá ní wọ́n ṣe gbéraga sí wọ́n sorí kúnkún wọ́n ṣe gbéraga samiron wọ́n bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ láàrin ara wọn lóru lálẹ́ ọ̀rọ̀ òru na ń pè ní ní ìtumọ̀ gbólóhùn yìí ó ní asamru kí a máa sọ̀rọ̀ lóru nìyẹn samiron wọ́n bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí máa kùn wọ́n bẹ̀rẹ̀ sí wọ́n dẹ̀ ń yan ààyè yìí lódì wọ́n dẹ̀ ń yan àwọn mùsùlùmí lódì nítorí pé wọ́n rí pé àwọn mùsùlùmí ṣe kíni wọ́n yan àwọn jẹ lórí ààyè tó yẹ pé àwọn bí lè páyè àwọn ni àwọn làwọn ni so eléyìí báyìí ẹ̀rí pé ní ọ̀nà ibi tọ́lọ́wọ́ bá dékẹ́ láti ló gbólóhùn hajjiru ní ìlú mọ̀gọ́rí ènìyàn ilé bá yáà rí nínú suratul mu'minun aya 67 ọ̀nẹ́lẹ́ẹ̀kẹ́ ẹ̀rin tọ́lọ́wọ́ bá dékẹ́ láti ló gbólóhùn yìí òun àwọn ìnira tí wọ́n fi ń kàn ọ́ níbi ọ̀rọ̀ ìrànẹ́bì ṣe sùúrù lórí ẹ̀ wàhjúrùhùn hajjaron jamila wàhjúrùhùn hajjaron jamila ìrànẹ́bì wá yàn wọn lódì ìrànẹ́bì gúríkù lọ́dọ̀ wọn ìrànẹ́bì mẹ́jọkó tí wọ́n má bá wọn ṣe hajjaron jamila ní ìyàn lódì tó rẹwà ìrí báyìí ẹ̀rí wípé mo ń sàlàyé nípa ìran hajjúrù tí ń bẹ mo ti sàlàyé nínú àyà tí a ti kàtọ́ sáájú ilé tán pè ní alhajjúrù tàdídí àtàzírí ṣe ríru hajjúrù tọ́nà bá lè kíra ní kánàbí ṣe ní báyìí alhajjúrù lùkọ́ ìní ọlọ́bà lọ́sùwọ́n tọ́lá pàdébì láṣẹ láti gún ikú lọ́dọ̀ àwọn ọ̀ṣẹ́bọ tí wọ́n ń fi ìnira tó fi ń kà nẹ́bì sọ́lọ́sọ́lá pẹ̀lú oríṣiríṣi àwọn ọkọ̀ burúkú ni wọ́n ń pè ànábì sallallahu alaihi wasallam oríṣiríṣi àwọn ọ̀rọ̀ ìnira ọ̀rọ̀ ìbànújẹ́ ni wọ́n sọ sí ànábì sallallahu alaihi wasallam bá ṣe máa ń sọ sí àwa tí a ń ṣe súnnà náà lónìí pàápàá jùlọ àwọn tó gbé dáàrà dání ẹrù oríṣiríṣi àwọn ọkọ̀ tó máa sọ wọ́n wọ́n yẹ láwọn mọ̀dáhílà nìyẹn kò yí bá yí sí wọ́n lè ní ẹ àwọn eléyìí wọ́n yọ àwọn èèyàn jáde kó nú ẹ̀sìn

irú àwọn ọ̀rọ̀ tó burú ju eléyìí lọ ni wọ́n sọ fún Ànábì sallallahu alaihi wasallam àwọn ọ̀rọ̀ tán sọ sáwà lónìí kéré sí eré tán sọ sáà Ànábì sallallahu alaihi wasallam ọlọ́ọ̀bà lè kíra wá ń pa Ànábì láṣẹ pé wahjuruhum hajran jamila yàn wọ́n lódì gúríkù lọ́dọ̀ wọn mẹ́jọkó tí ni alhajru alwiqa'i alhajru alwiqa'i ìyẹ̀yẹ̀ ìgé ìbáṣepọ̀ tí ń bẹ láàrin èèyàn pẹ̀lú àwọn èèyàn kan nítorí àti dáàbòbò ẹ̀sìn ara yẹn àti dáàbòbò ra yẹn ẹ̀rìkọ́lọ̀ wà lékẹ́lá sọ ilé ìfà nẹ́bì nítorí kánẹ́bì lè dáàbòbò ra rẹ̀ kúrò níbi ìrújú tí àwọn kèfèrí tànká nípa ànẹ́bì sallallahu alaihi wasallam torí àsìkò wa ọ̀nà ẹlẹ́ẹ̀karùn-ún àárí eléyìí nínú sóràtù al-mudaththir sóràtù al-mudaththir tí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ti ń pa wá láṣẹ tọ́lọ̀bà lẹ́gá ti ń fi ìpìlẹ̀ hajjúrù nílẹ̀ lọ́l Qur'anul Karim tọ́lọ̀bà lẹ́gá sọ pé warrujza fahjur warrujza fahjur kìrọ́à méjì ló wà lórí arrujz kìrọ́à ẹlẹ́ẹ̀kejì ni warrijza bí kasri rọ warrijza fahjur eléyìí ni kìrọ́à apá àti ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ara kúfà kìrọ́ àti wọn ni bí kẹsìrì rọ wà rígèzà fàhẹjọ́ sẹ́rí kìrọ́ à méjèèjì lọ́lá láfíà nítorí pé méjèèjì yìí nkẹ́kẹ́ náà ló túmọ̀ sínú èdè kò yá pásíra wọn so mú mẹ́lẹ̀ wá torí àǹfàní ni wà rígèzà fàhẹjọ́ ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala pa láti jìnà láti yàn lódì àwọn òsà torí pé arúd òun náà ni al-awthan wal-asnam àwọn òsà àwọn míì nínú àwọn olùmọ̀ nípa tafsir wọ́n ní ẹ̀ṣẹ̀ ni méjèèjì ìtumọ̀ kankan náà ni tí ó sí para wọn ìtumọ̀ kankan náà ni tí ó tàsí ara wọn tí ó yapa ara wọn nítorí pé àwọn ẹ̀ṣẹ̀ àtàwọn òsà náà rẹ̀ àti ìṣẹ́ òsà ẹ̀ṣẹ̀ lòun náà àbẹ́ẹ̀kọ́ ni ìṣẹ́ lọ́wọ́ bá ní ìṣẹ́ òsà ilé ìtàwẹ́ fi rìnlẹ̀ ní ayà yìí ni pé ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala nẹ́bì láṣẹ láti ṣe hajjiru fún ta ní o àwọn òsà àti àwọn ẹ̀ṣẹ̀ ọlọ́niwà rújẹ zafahjur lára ìran hajjiru ni fi ìran a si a si a si òun náà walbara'atu min ash-shirki wa ahli walbara'atu min ash-shirki wa ahli káyàn lódì ká bọ́pá bọ́sẹ̀ ká bá sọ̀tá ẹbọ àtàwọn tí ń ṣẹbọ hajjúrù ni tẹ bá ń gbọ́ albaro hajjúrù ní ń pè ní albaro ìpínlẹ̀ kan ní nínú ẹ̀sìn wa tó yẹ pé kò dàrú gidi gan nínú àwọn ọ̀nà tọ́lọ̀ tí n bá débi àwọn anẹ́sìr àwọn ẹ̀túntú ọ̀rọ̀ tí mo ti sàlàyé pé àgbéyẹ̀wò lórí ọ̀rọ̀ ajérò yìí ṣùgbọ́n ìpìnlẹ̀ ni pé kí n kọ́kọ́ mú àwọn àyà Kùránì wá láti fi wípé ṣẹ́rí hajjírù lára ẹ̀sìn wa lọ́wà ìpìnlẹ̀ kan ni ìpìnlẹ̀ kan tó lọ́wọ́ bá dékẹ́ láti rinlẹ̀ ni gbólóhùn tó sì ní ìpìnlẹ̀ nú ẹ̀sìn bí ìrun bí ọ̀rọ̀ iman bí ọ̀rọ̀ qadar bí ọ̀rọ̀ gbogbo àwọn nǹkan yìí ṣe ní ìpìnlẹ̀ nínú ẹ̀sìn tí kìtà Al-Kùránì fi rinlẹ̀ tí súnà fi rinlẹ̀ tí ìjìmáìrù náà fi rinlẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ hajjúrù náà ṣe rinlẹ̀ ní gbólóhùn yẹn tá àgbọ̀rọ̀ tako àti àwọn iṣẹ́ tí hajjúrù ń pèpè sí tó yẹ pé ọ̀ràn yẹn ni ká nímọ̀ nípa bá ni nǹkan tí a fi múlẹ̀ nítorí àsìkò wa tó ti lọ so kí a gbọ́ ilé ìbá iye tó bá di ní ọ̀sẹ̀ tí ń bọ̀ inshallah karim kọ́lọ̀bà lè kẹ́lá kọ́ sọ àdìgbà náà lọ àmú àtòmọ́ àwọn ẹ̀rí wá nínú súnnà tóhun náà fi hajjórùn nílẹ̀ pé gbólò yìí iṣẹ́ gbólò tó ni lẹ́yìn rẹ̀ láyẹ̀ṣẹ̀ wá máa ṣàlàyé kí ni hajjórù kó sínú gangan àwọn nǹkan tó bí àwọn àlàyé yìí ó ní wípé àwọn nǹkan yìí rẹ̀ àwọn èèyàn ti fẹ́ sọ di bí ìgbà wípé nǹkan tí ò sínú kódà ibi tí ojú dúdú dé lónìí tó bá ráwọn èèyàn tí ń ṣe hajjiru wọ́n ní jàbàtà ìtàn lára wọn ni bí ìgbà wípé ẹ̀sìn jàbàtà ní kíyàn máa ṣe hajjiru èrò pé ìmọ̀bọ́yá ẹ̀ ń gbọ́ àwọn nǹkan tí mi náà ń gbọ́ yẹn ìmọ̀bọ́yá ẹ̀ ń rí àwọn nǹkan tí mi náà rí yẹn alhamdulillah àbáláwọn àárín nǹkan tí èmi náà rí wallahi àwọn èèyàn ti sọ nǹkan yìí di bí ẹni wípé gbogbo ẹnikẹ́ni tí bá sí ń sin hajjúrù fáwọn èèyàn báyìí bí ẹni wípé àkídà jàbàtá fíkìrọ̀ jàbàtá níbi tẹ́sẹ̀ ni àwọn náà dẹ̀ ń ṣe fún yàbí so better àbòsí ni ìkọlọ̀bà Allah subhanahu wa ta'ala kó dákò kó sàánú wa kúrò níbi àbòsí kí ọlọ́bà Allah subhanahu wa ta'ala kó fi ẹsẹ̀ nìkọ̀kọ́ wá nílẹ̀ so kọlọ́ọ̀bá kó dẹ̀ fi irọ́ àti aburú kó fi hàn wálá burú jí kí a lè jìnà sí ní ìparí mo fẹ́ gbìyànjú àti kà fún wa ọ̀nà ẹlẹ́kẹfà ọ̀nà ni mo ti fẹ́ gbàgbé tẹ́lẹ̀ bẹ̀ tí mo rántí sí ọ̀nà mẹ́fà ni mo lọ́lọ́run ti lo gbólóhùn yìí gangan but ọ̀nà ibi tọ́lọ̀ bá ní kíláti discuss the hajjirun náà Qur'an wallahi ọ̀nà tí ò ló lọ́lọ́wọ́ bá lè kí láti discourse ìpìnlẹ̀ hajjiru náà Qur'an ṣùgbọ́n bí tọ́lọ́n ti lo gbólóhùn yẹn gẹ́gẹ́ gbólóhùn hajjiru gẹ́gẹ́ ní àwọn ọ̀nà tí mo gbà sọpọ́lọ́n gbà ló yẹn ọ̀nà mẹ́fà ni ọ̀nà lẹ́kẹfà rí tabalọ́wọ́nú Suratul Furqan ọlọ́wọ́ bá ní wa qala ar-rasulu ya Rabb ọlọ́wọ́ bá ní ànábì sallallahu alaihi wasallam

nínú àgbọ́yé yín ẹ gbọ́dọ̀ tẹ́tígbàl kòránì torí pé wọ́n ti máa pé àìfà ìtẹ́tígbàl kòránì ni kòránì lè lápá nínú ìgbésí ayé yàn wọ́n wà ní kánmà ìyẹn kòránì lódì kí wọ́n máa sáré kánmà gúnrí kúrò níbi tàbá ti ń kà kòránì irú ràn ájírù wọlé lè jama'a al'ájírù lìkọ́ì àwọn kèfèrí ń ṣerú ájírù yìí rẹ̀ fún alkùnrin nítorí àti dáàbò bóra wọn kí mẹ́sẹ̀jì ànábì mẹ́sẹ̀ gẹ́ni ni

mẹ́bàbìlì awọ́lá ní pé mùsùlùmí ló gbọ́dọ̀ máa lò fún àwọn ọ̀rọ̀ tí ó dájú tó fi yẹ́ pé káàrẹ́ nìkan tí ń sọ̀sọ̀kúsọ káàrẹ́ nìkan tó yẹ́ pé ìǹkì pọ́ìsì bọnú dáwà ká máa dìde nígbà tí bá ń ṣe dáwà ìpìlẹ̀ tó rìnlẹ̀ nú ẹ̀sìn ni alhajjirun ìkọ́yí náà pè bẹ́ ìbẹ̀lẹ̀ lòmí ò ti wá sọ wípé ẹ̀ tóun bá gbọ́ òun nílàkáì tóun ọmọ fi jọ sí ọ̀rọ̀ ẹ̀sìn lílé àbọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀mọ̀ lílé àbọ̀rọ̀ làkáì àìmẹ́yẹ gbà táwọn yóò fi poison sínú oyin fún yàn tí yóò sì máa lá tí ó máa dùn lẹ́nìyàn tí ó máa tó májèlé lòun lá wọ́n ti fi poison sínú oyin fún ọ so pé àwọn salaful umma wọn ò kí ń gbàtànjẹ pẹ̀lú ara wọn pẹ̀lú umma tí ń bẹ lára wọn ká wá máa jòkó ti àwọn oníbídà láti máa gbọ́rọ̀ wọn àbí ká máa ẹ̀mí tẹ́ ẹ̀mí lẹ́gán wàṣùbáàt ìrújúdẹ̀ ní ọ̀tọ́ọ̀fà nǹkan tó máa ń fa ẹ̀mí ni ẹ̀mí dẹ̀ lẹ́tẹ́lẹ̀ kò yí bá yí sí ẹ̀ẹ́dẹ̀ rí wípé nǹkan tó máa ń wu ẹ̀mí jù láyé aburú ni in tó bá dá ní ma nira fẹ́mi so ìrújú rẹ̀ nǹkan tó yára máa ń kó síyàn lára so ìwọ náà gẹ́mọ̀ wọ́n ní kò lè tó bá yẹn ẹ̀yìn ni ṣe pé ẹ̀mí ò fẹ́ràn tó bá le tẹ́lẹ̀ wọ́n tó wá sọ fún pé ìwà àwọn nǹkan táwọn èèyàn ń sọ yìí wọ́n tó wá ní ẹ kò lé tó bá náà pa gbogbo yóò tì wọ́n tó wá ń pe àwọn tí wọ́n mú ẹ̀sìn wọn pẹ̀lú ọwọ́ tó yẹ ká fi mú wọn tó wọ́n pè rárá ṣe jù tó wé pé ẹ̀mí ò dẹ̀ nífẹ̀ẹ́ nǹkan ẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣe rò pé ẹ̀mí wọn ò ní gba nǹkan tó ń sọ ẹ̀rí ṣùkọ́lọ̀ bákọ́dá ń kó sànú wa so ilé ìbáyìí ni ọ̀nà ẹlẹ́ẹ̀kẹfà gbogbo ẹnikẹ́ni tí ẹ bá ka al-Qur'an lára àwọn ọ̀nà ìyá al lódì ni gbogbo ẹnikẹ́ni tí èbá lo àwọn nǹkan tó wà ní alukur'an lára àwọn ọ̀nà táwọn èèyàn gbà lọ yan alukur'an lódì ní kò yíba yín sí gbogbo ẹnikẹ́ni tí ò bá kí ń tẹ́tí gbọ́ alukur'an lára àwọn ọ̀nà táwọn èèyàn gbà yan alukur'an so ilé ìbá yìí hajiru náà ni lo gbólóhùn yìí pẹ̀lú orúkọ so inshallah karim a máa tẹ̀síwájú ní ìdánilẹ́kọ̀ọ́ tó ń bọ̀ abẹ́lọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala kó dáhùn kó fi ẹsẹ̀ wa rinlẹ̀ kọlọ̀bà Allah subhanahu wa ta'ala kó mú ajú lórí súnnà kó bá ṣe wù kí ó nira tó kó bá ṣe wù káwọn èèyàn máa lé àwọn èèyàn sáá nídí àwọn subhanahu wa ta'ala kó dáhùn kó má jẹ́ kí àwa yẹ gẹ̀rẹ̀ kúrò mẹ́ ọlájọ́ kan sọ lọ́wọ́ gbogbo àwọn ọmọ ìyá wa tí lọ́nà kan sí ọ̀nà kejì abẹ́lọ́wà Allah subhanahu wa ta'ala kọ́dá kọ́ bá dá wọn padà kọ́lọ́bà Allah subhanahu wa ta'ala kọ́ bá fi ọ̀nà ma wọn kọ́lọ́bà Allah subhanahu wa ta'ala kọ́ bá wa dáàbòbò wọn kọ́lọ́bà Allah subhanahu wa ta'ala kọ́ bá wa làwọn kúrò níbi ìfẹ́nú ilé tó gbé wọn tó mú wọn máa ṣe àwọn nǹkan tí wọ́n ń ṣe yìí irú àdánwò lè fi wá kàn wọ́n yìí ọlọ́bà Allah subhanahu wa kọ́ dá kúrò bẹ́ẹ̀ ọlọ́mọ́ fi kàn wá o ọlọ́jọ́ kan sọ ọlọ́ọ̀bà subhanaka wa bihamdik أشهد أن لا إله إلا أنت أستغفرك السلام عليكم ورحمة الله وبركاته